aki kí gbogbo ojú tó wà pátápátá ojú wa ojú náà ò ní fọ etí yín ò ní di àní ròǹgbé sọnù bí òṣèbẹ ọmọ aláṣẹ ìmàrè àdúrà gbolúwa tóyìn bàbá gbé àlórúkọ mi lónìí yẹ bá ti mọ wá sọ́dọ̀ àwọn ọmọ kéèké lórí fídì àwọn gómìnà ọlá pírẹsidẹǹtì ọlá kọlọńdà kún kó má pa wọn kó sì mọ pọ ọmọ ẹnìkan kan wa náà àdúrà gbolúwa tóyìn bàbá gbé àlórúkọ mi lẹ́ẹ̀kan sí i ẹni tá a fẹ́ ṣe lónìí pé àwọn pépà tẹ́ ń wò nílẹ̀ yìí a kọ méní méjì mẹ́ta tó fi dórí ẹ̀sán a kọ síbẹ̀ tá a bá bẹ̀rẹ̀ lọ́wọ́ pé nọ́mbà wo ni wọ́n fọwọ́ kàn tá a bá ti wá sọ pé nọ́mbà bẹ́ẹ̀ làwọn fọwọ́ tá a bá wá sí i taipé pé tí wọ́n láwọn fọwọ́ kan ló wà a jẹ́ pé a fún wọn ní igba náírà tí í two naira ní báyìí a bẹ̀rẹ̀ eré ní ẹ̀yẹ ọ̀ṣọ́kà ẹni aláwọ̀kọ́ kó sì òun ti jẹ ọ̀nà náà padà yà padà yìí náà. Ya, ìwọ sọ́ba, ìwọ tó ń kámẹ́rà bí wa. Ṣé ìdàkú mọ́ mu wa? Ẹ yá sọ́ma kí ló kọ? Jọ. Jọ, ìyá fọ́ ọkọ̀ yẹ̀ kọ́ mẹ́. Five. Ẹ ó ti dá àmì jẹ́ kọ́ Ya, Simaji. kankan. Kí ló wà mẹ́? Ẹ̀rin. Ẹ̀rin. Ya sì, fọwọ́ rẹ̀ sí kó wá fi hàn kámẹ́rà. Apa ọjọ́ àfa ẹ má jẹ wúwo ẹ kúná mi. kí ló kọ Habib ya ọwọ́ kankan kí ló wà mẹ. eje. ó kọ́ àwọn méjì tó ọ̀rẹ́ rí. eje Yeah, kílógọ. kàwáṣì. kàwáṣì ẹyà sọ ẹyà sọ ẹyà sọ. ẹyà sọ ẹyìn. so ń gbé so ń gbé alẹ́ dá. ẹyà mọ́kà kàwá kàkà. kílógọ mẹ́. wá.

one. ẹ sẹ́yìn ẹ sẹ́yìn ẹ sẹ́yìn Asis. Àyíṣíyá ọwọ́ kankan kí ló wà ń bẹ̀. One. One. Ọlọ́run pé one yẹn á kà sí báyìí ọlọ́run. Yeah. Ya, kí ló kọ? Selim. Selim. Ya fọ́ kẹyọ̀ kan. Kí ló wà ń bẹ̀? Seven ṣẹ́gun ọyá mu kó sí. ọlọ́run gbà. ọlọ́run kò gbọ́ o. bọ́ọ̀lù wà lọ. ẹyin lọ wà ẹyin lọ wà. bọ́ọ̀lù wà mẹ́ bọ́ọ̀lù wà mẹ́ tó gbé àbí wà bọ́ báyìí. no gbé báyìí. ó yẹ kẹ́ àbọ̀ yẹ kẹ́ ó yẹ kẹ́ gbáwọ̀ yín sáájú mi láàárọ̀ wa. wọ́n ti lọ bẹ́ẹ̀. ẹ jẹ́ ìyàkó rẹ̀ ẹ jẹ́ kó ẹ jẹ mẹdì sọbẹ ẹ mẹdì sọbẹ ní kò ní kí ẹ ti máa jẹ dà. jọ ya mọ kankan kilo wa mẹ yasi. ọwọ́ rẹ̀ mi yóò jẹ́jọ́ bọ́ọ̀ni ah! bọ́ọ̀ni ó ti jẹ ó ti jẹ ó ti jẹ ó ti jẹ ó ti jẹ tábà ti parí ní àáfọ̀ ni ṣé ti yé. ẹ̀sùn yìí ṣe é. lórúkọ? Ìṣẹ́ra kọ́ kẹ̀kẹ́. Kí ló wà rẹ̀? Fọ́. Fọ́ lẹ́sì. Kí ló kọ? Nathaniel. Ẹ́? Nathaniel. Ìyá fọ́ kẹ̀kẹ́. Kí ló wà rẹ̀? Six. Six, yá sí. Hey! Ẹ náà ni mo lọ àkásọ yìí. Ẹ má bòdú blọọkì, ẹ má bòdú blọọkì kámẹ́rà. Mi ni bàbá, ọjà mo ti já o ọjà lẹ́nu Ebo olùsè tẹ́lẹ̀. Adé olùsè tẹ́lẹ̀. Six ilẹ̀ owó kò sí lára rẹ̀ ẹ wà ní àwọn èèyàn tó ń mọ ojú tó ti bá kò fún bámọ̀ ojú tó ń mọ ojú bámọ̀ èèyàn ń gba ọmọ mi. Kí ló Adisa. Adisa kò ẹ àwọn kankan kí ló wà náà? Six. sí. Seven.

kò sẹ́ni tí ò ní. wájọ́ wájọ́ bọ́ wájọ́ wájọ́ kí ló kọ́ pẹ̀lú ẹni afọ́kẹ́ ẹ̀kan. Abrahamu yà fọ kẹyọ kan kí wàá ló wà ń bẹ kí ló wà five. five yà sí. ẹ kí ló kọ ẹ. igot ẹ mú kanu gíní mu kí ló wà ń bẹ yà sí. kí ló wà ń bẹ. tóyin. tóyin ẹ mú kanu rẹ ọkàn kí ló wà ń bẹ ah. kí ló wà bẹ́ẹ̀ ó kí ló kọ. kí ló kọ. ayọ̀. ayọ̀ yóò fọ́ kẹyọ̀ kan bẹ́ẹ̀ kí ló sí. báyìí. Ìdí ìtura lọ́wọ́ ẹlẹ́kẹ̀rú. Ìdí ìtura lọ́wọ́ balẹ̀. Kí ló kọ? Mati. Mati, ẹ yà bọ́ kẹyọ̀ kan. Kí méjì. bẹ̀rẹ̀ kejì á fọ́ bẹ̀ ọ̀kan kí ló wà mẹ́ tọ́ kẹ́yìn fáìfì. mọ̀ sí kí ló mẹ́.

Samad. Hmm? Samad. Yeah, four. Okay, okay. Kilo how many? Four. Yeah? Four. Seven. Wọ́n ti wà lọ́wọ́ ọmọ gáàjì. Samad ti máa ń tún lára. Wọ́n ti wà lọ́wọ́ báyìí. Ó lè ṣe ìrọ̀mọ́ ènìyàn bá tiẹ̀ kò jọ. Ẹ á sọ bẹ́ẹ̀ tí. Kilo kan. Kudus. Kudus. Yeah, four. Okay, okay. Kilo how many? Five. Jọ́sí. Táìsì ti wà lọ́wọ́ mọ́gájì. Táìsì ti wà lọ́wọ́ balẹ̀. Àlí ti ibi ìkọ́nà balẹ̀. Kí ló ń sọ? Tẹ̀sílímù. Tẹ̀sílímù. Ìyá bọ̀ ọkẹ́ ọ̀kan. Kí ló wà bẹ̀? Sẹ́wù. Sẹ́wù ti wà lọ́wọ́ balẹ̀. Sẹ́wù ti wà lọ́wọ́ balẹ̀. Balẹ̀ ọ̀bọ̀. Ìwádìí Màlíkì wà. Ìlú díẹ̀ ni kilo kan ya fọ kẹyọ kan kilo wa bẹ. Gbogbo àgbẹ̀. Ó ti lé ṣẹ́ńjì girama. Ó ti ẹ̀sìn lè. Kilo kan. Malik. Ya fọ kẹyọ kan. Kilo wa bẹ. Six. Six ti sọ. Ó gbà. Ó sọ iye ara mi ó Thank you. Fawaz. Fawaz. Ní àbọ̀ kan náà bàkan. Kí ló rà Thank you. ah lè fi bẹ́ẹ̀. ó di tán ó di tán adúgbòlò gbogbo ojú tó wà pátápátá ní òní ojú tẹ fi wọ́ọ̀ ní fọ́ etí wa ò ní di lágbára lọ àfi àwọn ọmọdún o kọlọ́n dákun kó má ba inú ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ àdúrà gbolúwa tó yin bàbá gbé àlórúkọ mi lẹ́ẹ̀kẹ́sì ẹ ṣé dáwọ́ kan ẹ̀yà Yorùbá TV nǹkan ò ṣe wá àwa làá máa ṣe nǹkan.